ẹgbẹ́ kan tó jẹ́ ti ọmọ Yorùbá léyìí tí ó lámìlaka lápọ́njá káàkiri àgbáńláyé eléyìí tí àwọn ń jẹ́ Afẹ́nifẹ́re ẹgbẹ́ yìí ló ti pàdánù ògbónágbòǹgbò Awíkonko lójú ọlọ́rọ̀ lẹ́ni tó tún jẹ́ akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Yínká Odùmákin. In spite of all the difficulties Yoruba people are facing now that is security that Nigeria cannot or has refused to do anything about. We cannot secure our land. Yínká Odùmákin nígbà ayé ẹ̀ òun ni akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ ọ̀hún lẹ́ni tí ó jáfáfá nípa kájà fún ẹ̀tọ́ ọmọnìyàn àjálù ńlá gbà òun náà ni ikú Yínká Odùmákin jẹ́ fún gbogbo ọmọ Yorùbá àti ẹgbẹ́ Afẹ́nifẹ́re lápapọ̀ Yínká Odùmákin òun náà ló jẹ́ Ọlọ́run nípè lẹ́yìn àìsàn ráńpẹ́ ní ilé ìwòsàn ti Lagos State University Teaching Hospital kí Lárìgbọ́n Live TV bá gbogbo ọmọ Yorùbá àti ẹgbẹ́ Afẹ́nifẹ́re kẹ́dùn ègé ńlá eléyìí Yínká Odò Mákin o. When the will of the people of Nigeria was annulled and Yoruba people were particularly challenged that was when Otunba Gani Adams then came on the scene and he played a very noble role in the defense of the different mandates and was one of our great compatriots who played roles we cannot forget in Newton struggle. And for six years, we were at it until there was divine intervention. And we sent away nothing for the past twenty something years because of that struggle. When the prophecy came, and some who came to Lagos to poke their once again. Otumba Gani Adams then. Then, then, then. decided to crown him Erelu Kakafo. And again, Yoruba nation is under another siege. As people now tell us that in spite of all the difficulties Yoruba people are facing now, that is security, that Nigeria cannot or has refused to do anything about we cannot secure our lands. When our temple started, myself and and Aren on Kavu, we were discussing. This is how we want. We want state police. This was enough. Aren said, let's manage this. State police is coming. But now that Nigeria says Yoruba nation cannot have temple we have accepted our debt thousand percent. The fight for state police continues, but our tables are over now, and nothing anybody can do about it. And we are telling that Garam General, we will follow up our debt on following conditions that you ask each part to follow up and they are followed up when you are arrested, uh, uh, officials arrested the policeman in Safara that carried women with them. They carried guns, they put everything. That here to defend us and we will not break. You That's what I'm say That we feel ashamed to say that in the year 2020, we are calling on mothers to be our family defense. In 1962, By insisting on state police and obeying the other they sign this morning Amotekun was set up to chase Fulani from southwest if Fulani are the criminals troubling us it's set up to chase them off but if they are not troubling us Amotekun is to protect Yoruba Fulani Igbo Ijaw anybody in southwest I've never represented them. The criminals, you have no place here. And finally, I want to say, those who are testing the will of the Yoruba at this moment, they should remember that the last time they did it in time was 1993, and we were at it for six years. So let them not try it again. Once again, I congratulate I Arikatu. Long may you reign. Do not stumble. And also discharge the functions of your office to our admiration, respect, for many, many, many, many, many years for the truth, Thank you, everybody. Member of uh, eh, Odua People's Congress who are quietly working with him, and those who are saying the Yorubas are divided. We need to strengthen ourselves and be strong and not to be divided. There are issues, but those issues are very few. One, 2023. Well, the security of Yoruba land is foremost than individual ambitions and the presidency of Nigeria. We are for consolidation. And between now and 2023, God's willing, we will consolidate. And Harare will be one of the leaders to lead us to victory in the name of Almighty God. So I congratulate you. Yes, I congratulate you for your role, for your role in Yoruba politics and the issue of security and Amoteku. We also congratulate you and we advise also to continue to mobilize and not to falter. The Federal Republic of Nigeria belongs to all of us and the Southwest is a strong part of that federation. So we thank you for your role and many more years to come. And as our We the Yoruba people are solidly behind you. Congratulations. Kábíyèsí kẹ́ẹ̀pẹ́ kádé lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Kábíyèsí ojú wo lẹ wá fi wo ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn eléyìí tí àwọn gómìnà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ fún ti ètò ààbò fáwọn ọmọ Yorùbá tí wọ́n ń gbé léyìí tí ẹ pé ó ti fẹ́ di nǹkan míì mọ́ wa lọ́wọ́ ojú wo lẹ́yìn fi wò lóòótọ́ Ìbà Gani Adams ti sọ ipò tiwọn lórí ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn wípé kò sí ohun tó lè ṣe kíni tó lè ta àmọ̀tẹ́kùn rì ojú wo lẹ́yìn fi wò. ẹ tí yorùbá tá a bá rori àwọn kọ̀ọ̀kan tó bá jẹ́ ọmọ àlè nínú yorùbá ó yẹ kí wọ́n jòkóó wípé eré àtiwá náà a gbọ́dọ̀ tún ṣe kí ló rọ̀ nípa àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn ẹ mọ̀ pé tí a bá fẹ́ ṣe nǹkan kan yóò ní ẹ ẹ yóò ní wà láti defend ilẹ̀ yorùbá ẹ wọ́n bá gbé káàkiri sẹ́yìn tẹ́lẹ̀ ni ilẹ̀ haúsá ṣe bá dá tẹ́lẹ̀ ní sokoto wọ́n dá. ní isban kano. bí àwọn èèyàn tó wá jẹ́ pé wọ́n láti láàsì ẹ̀ tí wọ́n ti ń sọ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ nǹkan títí wọ́n fi wá wọ́n á sì wá ṣe tí wọ́n lọ́ọ̀tì that's everything tó wá di. lọ lórun inú ọkọ̀ tí yóò bá bá na ẹnu wọn ṣèkà lórí ọ̀rọ̀ yìí. If anybody wants to challenge Amotekun, they can go to court. But as far as we are concerned, Amotekun has come to stay. That is the position of Yoruba nation. Nothing more, nothing less. If you don't agree with it, go to court. You cannot sit down in your office ẹ̀sùn àmọ̀tẹ́kùn ńgbọ́tẹ́gbẹ́ àmọ̀tẹ́kùn wà ó wà títí láé láé. I've written to the Attorney General about Amotekun and we are waiting for his response because he has to respond to that letter. He's not responding to that letter on behalf or directly to Ààrẹ Ọ̀kadà. He has to respond to it to the entire people. security issue is a very sensitive issue in every society. For everybody to bring a constitutional, constitutional issue to the security aspect, I think that person to have a rethink because we don't pray that we shall have a moral disturbance. If our temple will not hold need this one and next one, I suspected that within six months we will have another Mubarak resurgence. We have it in intelligence report and intelligence gathering that some militants from different countries, even within Nigeria, have increased Southwest. And uh, what happened almost one week ago at Adebule, It's a very strong signal to the entire Yoruba. And Okada Rider was arrested because he does not have a rider permit. And about 15 Matusefu was apprehended by the local government official. And when this military realized that all of their people complained to them that their, their machine and they impounded in the local government secretariat and they mobilized like 3,000. They overwhelmed the security of that council. They raised up the entire council and primary school behind it. The chairman of that local government had to move, run away, he, whisked, he was whisked out of the secretariat. So that's enough is a dangerous signal that we have been seriously infiltrated by incidents, And the only thing that can stop that kind of incident or the occurrence of that incident is having our internal security outfits. I'm not saying the police are not competent. I'm not saying the DSS are not competent. We are competent. We have one of the best police in the world. And we have one of the best internal security in the world. But the who are leading because who know the career criminal within our environment as a security outfit that will complement the effort of the Nigerian police and other federal security agencies. And there's a references for it. We have the G8 movement, we have the hope, we have ISMA in Kano, Asina, and Lazarus. So what we are saying. to solve our problem, to allow us to, we can see in this all because there is effective security. But when you are talking those who do not have the economic capacity like me, who want to organize event like this in the rural area, what will happen to them when there is dignity in that party? So definitely, the Malami have to have the mind of the thing. I know it's not, it's not one talking, send sending to send the signal. When we are informed, the government here that the signal did not let us well, it should cancel the signal, it should do the needful. The constitution given to Nigeria was not made by evil civilians. The constitution was being written and imposed to us in 1999 by military men of occupation. So I've never seen a country that will not have a crisis if they don't have their own people's constitution. They are talking and 2019 last year was 20 years we have been running democracy without having our own constitution. The constitution we are still using now is completely military, vast, and imposed constitution. The government of the president. ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn tí wọ́n ń ṣe a ti ń fẹnu gbé nílẹ̀ Yorùbá gba fẹ́ ní àwọn ọlọ́pàá ti ti ti state police tó jẹ́ tiwantiwa but àwọn gómìnà wọ́n dẹ̀ parapọ̀ láti ṣe pé kí wọ́n because nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà sìn ó ní ká ní full security gbogbo ibi tá a bá lè even àwa tá a jẹ́ ibi ilé wa gan ká jẹ́ security nílé wa because àwọn àgbàlagbà ọ̀nà lójú rẹ̀ alákàn fi ń ṣọ́rí ẹni tá a bá rírí káwò nǹkan tó ń ṣe èmi èmi faramọ́. níwòye tí. nínú ẹ. níwòye tí ẹ faramọ́. níbo ìwé tèmi mo faramọ́. ṣe gọ. because fún ààbò wa ni kò ń ṣe fún fún pé bóyá tara mi nìkan wọn ò ṣe fún bóyá tara wọn ó kàn jẹ́ pé ọ̀rọ̀ wa ní nílẹ̀ yorùbá àti yẹn kì í sọ pé nàìjíríà general ah. tó ń bá fún àwọn èèyàn iṣẹ́ iṣẹ́ tó ń fún wọn yẹn kàn ṣe bó ṣe yẹ kàn ṣe ìkan tó ń bá fún wọn iṣẹ́ ńgbà míì wọ́n máa ń ṣe kọjá àyè wọn yẹn ni àwọn gómìnà gbọ́dọ̀ jókòó láti bá àwọn tó máa gbéṣẹ́ yẹn fún láti ṣe pé nǹkan tá a fún yín nìkan ẹ̀ ṣe ẹ má kọjá ibi tá a fún yín dé.